إن الله واحد لا شريك له ولا شيء مثله ولا شيء يعجزه ولا إله غيره قديم بلا ابتداء داهم بلا انتهاء لا يفنى ولا يبيد ولا يكون إلا ما يريد لا تبلغه الأوهام ولا تدركه الأفهام ولا يشبه الأنام حي لا يموت قيوم لا ينام خالق بلا حاجة رازق بلا مؤنة مميت بلا مخافة باعث بلا مشقة ما زال بصفاته قديما قبل خلقه لم يزدد بكونهم شيئا لم يكن قبلهم من صفته وكما كان بصفاته أزليا كذلك لا يزال عليها أبدية ليس بعد خلق الخلق استفاد اسم الخالق ولا بإحداث البرية استفاد اسم الباري له معنى ربوبية ولا مربوب ومعنى الخالق ولا مخلوق وكما أنه محيي الموتى بعدما أحيا استحق هذا الاسم قبل إحيائهم كذلك استحق اسم الخالق قبل إنشائهم ذلك بأنه على كل شيء قدير وكل شيء إليه فقير وكل أمر عليه يسير لا يحتاج إلى شيء ليس كمثله شيء وهو السميع البصير خلق الخلق بعلمه وقدر لهم أقدارا وضرب لهم آجالا ولم يخفى عليه شيء قبل أن يخلقهم وعلم ما هم عاملون قبل أن يخلقهم وأمرهم بطاعته ونهاهم عن معصيته وكل شيء يجري بتقديره ومشيئته ومشيئته تنفذ لا مشيئة للعباد إلا ما شاء لهم فما شاء لهم كان ومن لم يشاء لم يقل يهدي من يشاء ويعصم ويعافي فضلا ويضل من يشاء ويخذل ويب ويبتلي عدلا وكلهم يتقلبون في مشيئته بين فضله وعدله وهو متعال عن الأضداد والأنداد لا رد لقضائه ولا معقب لحكمه ولا غالب لأمره إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آل وصحبه الأخيار وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم أقول أشهد الله سبحانه وتعالى الله باتي وقدر إيمان موه bákan náà tó tún kádàrà kí a tún ní àǹfààní wípé a ọlọ́run bá náà nípa tí adarí ọpẹ́ wa sọ́dọ̀ rẹ̀ atọ́rọ àdìpẹ́lẹ́ ìkẹ́ àdìgẹ́ fún anábìwá muhammed sallallahu alayhi wa sallam àti àwọn aráalé àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí bá ń tọ ìlànà wọn tó fi dijọ́ alqiyama yawma la yanfa'u al-malu wala banun illa man ata allaha biqalbin salim àbí ọlọ́run nínú àánú rẹ̀ ó ti wá nípa nínú àwọn eléyìí tí a ń yẹ̀wò lọ́wọ́ tí a fa wa Abu Ja'far at-Tahawi tí wọ́n ṣe àkójọ àwọn aqidatu ahli sunnati wal jama'a tó jẹ́ pé náà nílànà tí àwọn ahli sunnati wal jama'a bí ẹ̀ fi ń jẹ́ ahli sunnati ní ti pàápàá òun náà ní ìlànà yẹn. fàyè nídánilẹ́kọ̀ọ́ tó kọjá àtàlàyé nǹkan tí a fa sọ nípa wípé qadimun bil ibtida' da'imun bil intiha' لا يفنى ولا يبيت ولا يكون إلا ما يريد لا تبلغ الأوهام ولا, ولا تدركه الأفهام ولا يشبه الأنام حي لا يموت قيوم لا ينام أصحيح أقول قولوا لا يشبه الأنام أنا في تقديرين قولوا لا يشبه الأنام بضم الميم أو لا يشبه الأنام بفتح الميم عايز أقول في ترجيح يبقى يقولوا سبك المؤلف ما صار la yushbihul anama bi fathil mim pẹ̀lú yí pé lásìkò gba tiwọn ìpèníjà táwọn kojú náà ni fitna àwọn ahlu tashbih fitna àwọn tí wọ́n máa ń fi Allah subhanahu wa ta'ala tó máa fi jọ àwọn ẹ̀dá rẹ̀ tí wọ́n máa fi ọlọ́wọ́n bá jọ ẹ̀dá àti tó bá jẹ́ pé la yushbihul anamu bi dhammil mim làbá bá ń sọ ni àjẹpẹ́ raddun ala man tó jẹ́ pé àwọn fi kí ni o àwọn ń fi àwọn ẹ̀dá wọ́n fi ń wí Allah subhanahu wa ta'ala àṣàlàyé lè ní ìdánilẹ́kọ̀ọ́ ilé tí ó kọjá a ti sọ gbogbo tí àwọn onímọ̀ rahimahullah ta'ala ilé tí wọ́n sọ lórí wípé ìjẹ́ ìwọ kéèyàn máa fi ọlọ́run bá dẹ́dàá kéèyàn máa fi jọ ẹ̀dá ọmọnìyàn kọ́lọ́run ọba subhanahu wa ta'ala ó ní ròyìn kan ní pàtó kéèyàn wá máa mú ròyìn yẹn kó máa fi jọ tàwọn ẹ̀dá yẹn gẹ́lẹ́ bíi kal-ilmi wal gẹ́lẹ́ bíi kọ́lọ́run ọba tó nímọ̀ ni kẹ́ ẹ máa fi mọ ọlọ́run ọba wéè máa tẹ̀dá àbí gẹ́gẹ́ bí ẹlọ́pẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó lọ́wọ́ ni kẹ́ ẹ máa fi ọwọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kẹ́ ẹ máa fi jọ ọwọ́ tẹ̀dá ẹ rí pé nǹkan yẹn tashbihu ni lórí dápé àfa alayhi rahmatullah yaruddu ala ahli tashbih ó ń sọ̀rọ̀ dùn fún àwọn tí wọ́n ṣe tashbih àwọn tí wọ́n máa ń fi Allah subhanahu wa ta'ala tẹ́ máa fi jọ àwọn ẹ̀dá ibi tá a ti gbé náà ní kọ́ọ̀lù rahimahullah hayyul la yamut qayyumun la yanam aṣọ díẹ̀ nínú ẹni jẹjẹjọ ikú ọlọ́mọ subhanahu wa ta'ala hayyun ọba tí ń ṣẹ̀mí ni aṣọ ìsìnbá ti pé hayatuhu kamila ìsẹ̀mí ayé ti ìsẹ̀mí tí ọlọ́mọ subhanahu wa ta'ala yẹ ìsẹ̀mí kan tó pé pérépéré ni kìí ṣe ìsẹ̀mí tí àbùkù kankan wà ń bẹ hayatun kamila. nínú nǹkan tí ó wà máa jẹ́ kó mọ̀ pé àyàtò tọ́lọ́mọ subhanahu wa ta'ala àyàtò tó pé ni pé láàyẹ̀mù kò ní kú kò sí bí ẹ̀dá kankan bó ṣe lè ní àyàtò kódà kẹ́mi èèyàn ogun bí èèyàn wà fọ́ṣínà nínú àná nínú àná ọlọ́run bá ọlọ́run kára kẹ́mi èèyàn ogun tó bá wulẹ̀ wò kó yá kó pẹ́ tó náà èèyàn kù náà ṣùgbọ́n subhanahu wa ta'ala náà la yanam ọba náà subhanahu wa ta'ala ọba tó jẹ́ wípé ó dúró fúnra rẹ̀ ni láyà náà ọba náà kì í sùn ẹni pé Allah subhanahu wa ta'ala ó pa ìròyìn méjèèjì papọ̀ nínú al-Qur'an al-Karim fi thalathati mawadi' ní ààyè mẹ́ta nínú al al-Karim ọlọ́run ó pa ìròyìn méjèèjì ìròyìn méjèèjì ìròyìn al àti kíni o al ní suratul baqara fi a'zami aya fi kitabillah níbo sọ́dọ̀ àdìsí Ubay ibn Ka'b sára bí sọ pé ya Ubay ǹjẹ́ o mọ ayyu ayatin a'zam fi kitabillah tíra wo ló ló ló tó ayà wo ló tóbi jù ní al-Qur'an al-Karim kí ló sọ qala Allahu wa rasuluhu a'lam ó ní ọlọ́run àti ànábì sallallahu alaihi wasallam àwọn ní wọn bá àwọn náà nímà ó ṣe ọlọ́run wa ń wípé wọn á padà títún ní kursi ọ̀pọ̀ àgbà náà ẹ̀yìn bàtọ́ ṣe tàbí ibùmá àròsùn ó padà gbà á ẹ̀mí wọn sọ fún pé lè yà ní kàlẹ́ ẹ̀lmẹ̀ yà abad mundir àgbà bí hadithi tayyib so hadithi ní àyà yìí jama allah subhanahu wa ta'ala bayna hatayin sifatayin faqala ta'ala allahu la ilaha illahu alhayu alqayyum ẹ̀ka ní sè ìròyìn méjèèjì yìí tàbí ká sọ pé ó kọ́ ọlọ́run wa méjèèjì yìí ó papọ̀ sínú àyà fi surati al-Baqara bákan náà fi surati al-Imran ìgbéláyà ti sọ̀rọ̀ ọlọ́run bá ní alif lamim allahu la ilaha illa hu al-hayyul qayyum abẹ́ẹ̀kọ́ ni nazzala alayka al-kitab ila akhir tayyib allah subhanahu wa ta'ala ó ṣe ìfúnbáṣe ọkọ̀ méjèèjì ó fi ó ṣe ìfúnbáṣe ní kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ó ṣe mẹ́rin ayẹlẹ kẹta ní al-Qur'an al-Karim onáà ní qawlu azza min qa'il wa 'anat al-wujuh lil-hayy al-qayyum. هذا في سورة طه wọ́n sọ pé ọba tó tó báyìí tó jẹ́ alhayu al-qayyum yìí ẹni bá lọ ṣiṣẹ́ tí ọ̀dà ojú sórí ibú ọmọ ìyá àmàlẹ́mìnà sọ̀lẹ̀ ha ṣùgbọ́n tó bá pẹ́ dáadáa ló ṣe tọ̀ ẹ̀sán ti ọ̀dọ̀ ọlọ́ba subhanahu wa ta'ala almuhim ó ní pé ọlọ́ba subhanahu wa ta'ala ẹ̀ ó mọ̀ mú àwọn ọkọ̀ méjèèjì ó mọ̀ mú wá kẹ̀bẹ̀kẹ̀bẹ̀ ìlà fáfi sọ yí pé hayyun la yamut qayyumun la yanam ẹ̀rí pé gbọ́dọ̀ la yanam iná fi sọ ìfi ayatul kursi a lè rí mẹ́rin ìgbé la ta'khudhu sinatu wala nawm so nísìn ìròyìn yìí ìlànà fáfi sọ yí pé ismullahi al-a'zam ó kọ́ ọlọ́mọ tó tóbi jù náà ní Al-Hayyul Qayyum torí pé gbogbo àwọn àsìmáwò ọlọ́mọ yòókù pátá ń padà síbi gbólóhùn Al-Hayyul Qayyum lọ́nà wo ẹ bá sọ yí pé kẹ́ni kó fún wa ní ó kọ́ ọlọ́mọ tàbí ròyìn ọlọ́mọ bá kẹ́ tó mọ̀ nàám ó yá rahman ọba tí ń kẹ́yìn oníkẹ́ni gbólóhùn Ar-Rahman yìí nísìnyí tá a bá wò wá lọ́wọ́ àbọ̀ ó ń padà síbi alhayi ọkọ̀ yóò mú torí pé kọ̀ yóò mú ni ó dá dúró ní kò farasí kẹkẹ ilé òfin kẹ gbogbo yẹn ẹ̀tọ́ ẹ̀pọ̀ náà ó farasí ìjọba alápòjúwe pẹ́pẹ́ ìjọba ní bákan ọ̀fẹ́ wà ló ti ń lówó tí ìjọba bá ní problem yóò ní problem yóò ní problem olùjẹ́ rahman ẹ̀tọ́ pé dádì rẹ̀ ní bákan ẹ̀ndẹ́ yàtọ̀ fún abdulhafiz àbí mọ́mí rẹ̀ ní bákan ẹ̀ndẹ́ sẹ́pẹ́ olùgbọ́kànlé àbọ́kọ rẹ̀ àbíyàwó ẹ̀ sẹ́ni tó gbọ́kànlé yẹn bá ní tó bá ní challenges economically ẹ̀yẹ́ ló ń tẹ̀lé ṣùgbọ́n náà bá yóò mú ni àlọ́kọ́ imú bíi nafsihi ó dúró fúnra rẹ̀ kó farati gẹ́tẹ́ gbogbo kan ó sì farati subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni dábàá dábàá sọ pé ọlọ́run bá àtẹ̀mẹ́ dábàá dábàá tó ń gbọ́rọ̀ ni èmi àti ẹ̀rẹ́ ń gbọ́rọ̀ àbá gbọ́rọ̀ àmọ́tá bá kú tẹ́kí ó sẹ̀ sí gbọ́rọ̀ wa so àtẹ̀mí yahoo ni kò yá mi tó máa sọ pé ismu láìla ààbọ̀ kí ló fi jẹ́ kí ló fi lẹ́là dáradà yẹn kí ló fi lẹ́là yẹn pé gbogbo àsùnmọ́wọ̀ ọlọ́run pátá ń pàtẹ rúdù ilẹ̀ ìhìmá ń pàtẹ ọ̀rọ̀ wọn gbogbo àsùnmọ́ pátá so tẹ bá gbọ́ ó kọ́ ọlọ́run bá kan tẹ bá gbọ́ yóò ẹ̀ẹ́rì ìkan nínú méjì yẹn náà ló padà máa padà sí aláwọ̀ sọ ìgbẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala hayyun la yamut qayyumun la bila haja raziqun bila mu'na àfáà ní bákan lábẹ́ hayo láyà mú ti ká tó kúrò mbẹ́ ó ní pé ó ní tọ́lá ọ̀gbà fọ̀sọ̀ hàn ọ̀tọ̀ àfàṣọ yìí pé kọ̀ yóò mọ láyà náà hayo láyà mú tó fi kò ní kú ní pé torí pé ọlọ́wọ́ bá ìròyìn tiẹ̀ àbíbí bẹ̀rẹ̀ azalan wa abadan azalan wa abadan kí ló mẹ́rin pẹ̀lú azalan ni wípé azaliya ni ìròyìn tọ́lá ọ̀gbà ó ti ń wà láti pìlẹ̀ kọ́ ti àìbí làbìtìdá wà á bá dán yóò sì mọ wà gbére ni kò sì mọ òtútù pò wọn sọjí àdọ́sọ̀rẹ́ hayyun láyẹ̀mọ̀t hayatu tí a ó àbàdíyà ni hayatu ní àbàdíyà torí pé àwọn mọ̀júdáàt gbogbo nǹkan tí ń bẹ nínú ayé àfààní sàrátàtù àkàtà mẹ́ta ni àpótí àbùkù olóyè ni tó yẹ pé azaliyon abadiyon azaliyon ìpẹ́ẹ́lá kọ̀ọ̀kan nìyẹn kí sọ́kùnrin àwọn nínú àwọn kan ti ń ayé azaliyon abadiyon. nítorí pé ó ti wà láti àpilẹ̀kọ́sẹ̀ tí ò sí bẹ̀rẹ̀ fún abàdí ìjòyè tí ó sì mọ̀ wà gbére ìrákòjẹ́ bọ́ta lẹ́ńtà lónìí ta nìyẹn kọ́ọ̀lìkùnà kọ́ọ̀lìkùnà wàrọ̀zíkùnà subhanahu wa ta'ala fọwọ́ allah subhanahu wa ta'ala ọlọ́run nìkan lé ọwọ́ àtọ́jọ́ yìí ló má bèbè kí ní bẹ o pé ó ti wà láti àpilẹ̀kọ́sẹ̀ yóò sì mọ̀ gbére kí fún wọn ẹlẹ́ẹ̀kejì nínú tó ń bẹ nínú àbí nǹkan tí ń bẹ tá a lè rí àbí tá a lè rí òun náà ni àbàdí yóò la azali yun àbàdí yóò azali yun ìtọ́jẹ́ pé yóò mọ̀ wà gbére ṣùgbọ́n kò sí sífà àzàlíyà fóun gbogbo gbólóhùn àzàlíyà yẹn ti kílẹ̀ àbí gbólóhùn àzàlíyà ni pé kò sí àìní fún kàtúbà ṣé ó yí àbí kò sí àìní fún òun náà ni àwọn kẹ̀kọ́ mi tó yẹ pọ́lọ́mà subhanahu wa ta'ala ó dá wọn bó ti wá dá wọn tán lábẹ́ ìdá ọlá fún Allah subhanahu wa ta'ala dídọ́lá rẹ̀ àti lábẹ́ hikima rẹ̀ tó wà báálígọ̀ ó dá ìdágbére náà mọ́ wọn nínú ẹ̀ ni al-akhirah wal jannatu wan nar pé nínú àkídá sọ̀rọ̀ jama òun náà ni wípé al-jannatu wan naru makhluqatani mawjudatani kí ló túbọ̀ sílẹ̀ sí wọn ẹ náà ni pé àbàdíyà náà sì náà alìjẹ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ́ nínú Al-Qur'an Al-Karim Allah subhanahu wa ta'ala tó bá sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bá tó ní khalidina fiha abadan wọ́n mọ̀ wà ní alìjẹ́nà gbére ẹ̀yà máa alìjẹ́nà khuludun ẹ̀ máa gbé bẹ́ẹ̀ gbére nínú torí ìjọba sọ pé kòlóòdù rà jẹ́ pé àlìjẹ́nà yìí kòlóòdù rẹ̀ ni tọ́yẹ ká máa gbé náà jẹ́ kò yá mi tọ́yẹ ká máa gbé náà jẹ́ náà gbére adépa jẹ́ náà mọ̀ wà gbére rẹ̀ ni iná fà á tí ìfàgbọ́n nǹkan tá à ń sọ iye ẹlòmíì máa ń béèrè pé ẹ jọ ṣé ìgbàjú gbogbo aláfọ̀ àwọn màláìka ńkọ́ ẹ kìnnìkan ńkọ́ kìnnìkan ńkọ́ Allah subhanahu wa ta'ala ẹ rí i pé nínú alukur'an ọlọ́mọ subhanahu wa ta'ala nígbà tó ń sọ bí wọ́n ṣe sáàkọ̀ àwọn ọmọ àlìjẹ́nà lọ sí àlìjẹ́nà kọ́lọ̀ ń jẹ́ káwà nínú wọn afẹ́mi sọ́dọ̀ zuma ọlọ́mọ subhanahu wa ta'ala ọkọ̀kọ̀ sọ sọ́ọ̀kù tí ó ṣẹlẹ̀ ohun tí wọ́n gbọ́ táwọn yóò mọ̀ dákú lọ ọlọ́run wa ni gbogbo fàṣọ ìkọ̀mọ́ ìsàmàwá gbogbo tí bẹ́ẹ̀ nínú sọ́mọ̀ pátápátá náà ní sọ́kù òdì bá tó bá ti gbóhùn yìí ọlọ́run wa ní illa ma sha Allah àfi ntọ́lọ̀ bá bá fẹ́ ntọ́lọ̀ bá fẹ́ yóò ní dé bá so ẹ àwọn ìwọ̀n bẹ̀rẹ̀ títẹ̀ àwọn olùdámọ̀ wọn bẹ̀rẹ̀ títẹ̀ kìtìlá foríṣiríṣi kí ni sọ́kù òdì bá kí ni òní dé bá so nínú àwọn nǹkan tọ́lọ̀ bá fẹ́ náà kọ́lá bá àdòwò àwọn kan sọ pé àwọn náà ni àwọn màláìkà kan nínú àwọn màláìkà ọ̀rọ̀ àwọn kan ní àwọn hamlatul arsh àwọn tí wọ́n pẹ́ ọlọ́run bá fi wọ́n dọ́là kẹgbẹ́ àrùsùn dání àlùmọ́yìn nǹkan mélòó náà rẹ̀ ni pé gbogbo tí ò bá rí ò jẹ́ tọ́lọ́run bá bá ti fi dọ́là pé táàmù sẹ́kù lọ́gbére òun náà mọ̀ jẹ́ ntọ́jẹ́ pé àbàdíyá là àzàlìyà lọ́yà lè ṣùkà ó yà mí ìrìn ẹlẹ́kẹta ó sọ̀rọ̀ pé là àzàlìyà wà là àbàdí là wà là adófò alápèjúwe lé yẹn àwọn èèyàn àbíká sọ pé hayatu dunya ayé kò sí àzàlíyà nínú ayé kò sí kò sí pé àwọn eléyìí o abáwọn láyé ni o wọn ò ní bẹ̀rẹ̀ kò sí inú ayé kò sẹ́yìn náà wọ́n aláṣẹ bá ṣe jókòó ń bí ìta ṣe lọ́lá tó ìta ṣe mọ̀ yìí oníkálukú ló ní bẹ̀rẹ̀ ẹ̀rọ ni bá bẹ̀rẹ̀ sísọ̀tọ̀ pé kí á ní táà mọ̀gbà tó ń dábọ̀ káàkiri agboolé ni so gbogbo yẹn pátá bó ti bẹ nínú ayé pátá ìlú jẹ́ pé láàzàlí ìwà làbàdì òdẹ tó wá bẹ̀rẹ̀ kẹ́ náà bó ti wù kọ́lọ́kọ́ bá kẹ́ tó náà tó tó wá tí ó tún máa wà láyé gbèrè ló fi jẹ́ pé pé nínú ìpèmọ́jàta ìjọba èwo ló yẹ pẹrẹ jù náà ẹlẹ́kẹta láàzàlẹ́yù fẹ́ràn abẹ́lẹ́ nísìnyí kí wàá lọ́mọ nìyí ó mọ̀ ṣe kẹndakẹnda sí lórí àyè níṣẹ́ o sí nílẹ̀ ẹ̀dá tọ́lọ́mọ bá sọ yí pé yóò mọ̀ wà gbére pàtàkì sọ pé sífà àzàlíyà lè bọ́ fún wa mọ òtún sílẹ̀ tí mo wà láyé gbére báwo lè yóò ṣe nílò ayé yẹn nílò pé mo níbi tí mò ń lọ ẹni gbàdé wa sallallahu alaihi wa alihi wa sallam ṣọwọ́ àzọ̀gbọ́n mali wa dunya illa ka rakibin istadalla tahta shajaratin bàtà táwọn ẹ̀rọ ìyá ipò ọ̀rẹ́ kìíní kan ṣẹ̀ṣẹ̀ báwọn náà wá bí ọtẹ fóòmù táwọn àwọn ní pàtàkì ní róòmù tó ń lò gbà àrùn kí ni kí ni fàyè ṣe mẹ́rin ìwà dùnìyà kí ni kí ló kàn ní àtàyè. wà ìnà mẹ́sàlì wà mẹ́sàlì dúníyà kà mẹ́sàlì rọ́jòlì kà mẹ́sàlì mùsáfìrìn ní sàbẹ́lẹ̀ tata ṣẹ́jára ámìrì kò sa àpèjúwe mi àti ayé kò ju bí ẹni tí kàn lọ rí àjò kan lọ ó ti wá rẹ̀ tó wá rí igi kan tó igi yẹn pẹ̀ka ó sì gìbọlẹ̀ tó wà ra bọ́ sábẹ́ ìpòtí jẹ́ ń díẹ̀ ẹ̀dá kò sérò ẹni yẹn ṣé yóò ra bẹ́ẹ̀dì sérò ẹni yẹn yóò kàga sérò ẹni yẹn yóò ra pẹ́lì pé mò ń sinmi àbí àmọ́ táyì sílé ó sinmi lábẹ́ gidi pé tó bá tóòrùn tóòrùn bá rọlẹ̀ kí n tẹ̀síwájú rìn àjò ìjọba kí ló wà bàbá mi jẹ́ kó nu kó bá mi sọ pé àbí àbí kí ẹlẹ́yàwó sọ pé òun ò ṣe nìkan àgbèrè kò sájà naam ọlọ́run bá subhanahu wa ta'ala hayyun la yamut àwọn onímọ̀ kọ́lọ̀ kó bá ní kẹ́ wọn wọ́n ní ìròyìn ọlọ́run bá méjèèjì tàbí ká sọ pé ó kọ rẹ̀ méjèèjì yìí ó jẹ́ nítorí labalẹ̀ bíi pé nínú nǹkan tẹ́yà fi máa ń ṣe àtẹ̀gùsọ́rọ̀ ọlọ́run ọba náà ní qawlu ya hayyu ya qayyum bi rahmatika àtàdé téèyàn bá sọ ọkọ̀ yìí tẹ̀mítẹ̀mí lórí àlámọ̀rí kan wọ́n lé ọlọ́run bí àlámọ̀rí yẹn but ẹni tó bá mọ̀ tún mọ gbólóhùn hayo àti kọ̀yùm yẹn ni yóò mọ ìfẹ̀mí tó yẹ kó fi sí níbi dùá rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni tó pé o mọ̀ pé nígbà tó ń ṣe dùá àpèjà hayo yà kọ̀yùm ó mọ tún mọ táwọn sọ pé ah ta ni mo fẹ́ tó lọ bá tó ń ní sífà àzàlíyà àti àbàdíyà lá bójá bá mi ni òun ni bójá kìnnìkan ni òun ni gbogbo èèyàn pátá ló yóò yẹ pẹ̀lú ẹnìkan kò pàtàkì àfọ́ náà bá subhanahu wa ta'ala eléyìí onìkan tí a fà ń sọ ń bì rahmanullah qal khaliqun bila haja afa ni ọba tá à ń sọ yìí tá ní àwọn mùsùlùmí fẹ́ afẹ́mọ́ jọ́sìn fún yẹn òun náà ni ọba tó yẹ pé òun ló dá wa bila haja láì ṣe pé ó ní bùkátà sí dídá wa yẹn pé ẹ ẹ ọlọ́nkẹ́ ọlọ́nkẹ́ dá wa kó lè máa lò wá náà pé à ebi ìdòdì báńkì irun tá à ń já rẹ̀ ó ní àlọ́lá rẹ fi ń pọ̀ sí ara o ẹ rí i pé ọmọ lè rò ó bẹ̀ pé kí dédé dáàdì fi bí wa tá a pọ̀ báyìí náà pé à ah, ẹ wò lọ́la kí lè wọ́n náà ah, ẹ máa lọ ní tírì lè tún ẹni tírì inú mélòó ni tá a ṣe náà ah, kí dédé dáàdì fi lè bí wa tá a pọ̀ báyìí náà dáàdì fẹ́ mọ fi àròkọ ni ṣẹ̀fẹ́ láyé ìjọ ńlá Yorùbá bí wọ́n ti ṣe nù wọ́n ti ọmọ lè rò bẹ́ẹ̀ pé dadi ìyàwó lè rò pé kí ló tàbí bùgẹ́ fi ń kó wa jọ gẹ̀ sẹ́fẹ́ fẹ́ mẹ́rin ṣé òun fẹ́ gba sáàfù mọ́ ni òun fẹ́ mọ́ sanwó sáàfù àti màṣẹ ní wọn. kò sí nǹkan téèyàn lè rò ẹnu iṣẹ́ ọmọ kí o lè rò pé kíta fáwọn agẹ́ fi wà láwọn fi pọ̀ bọ́kẹ́ ẹ̀ amọ̀gbọ́tẹ́ ti fẹ́ di àmẹ́lẹ̀ ní fẹ́lẹ́mẹ́rí àlò ọmọ tẹ́lẹ̀ rò sọ́gà rẹ̀ bẹ́ẹ̀ kọ́ ọmọ tẹ́lẹ̀ rò sọ́gà rẹ̀ ṣùgbọ́n ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kọ́ọ̀lìkún ìlà àjà ọlọ́run bá dé mi àti ẹkùn bùkátà sí wa kété pé ìgbà tó ń pè à kálíbà máa kírun láà ẹ wo hadith abdullahi ibn abbas ala hadith abidar ní musayi muslim hadith abidar ìmáàmù náà wíná kọ́nu àbáwọn náà rẹ̀ wípé ẹ̀yin ọmọ ènìyàn law anna awwalakum wa akhirakum tó bá jẹ́ pé ẹni àkọ́kọ́ nu yín ẹni tó dé tóbi ẹnì kẹ́yìn akọ́nu yín tẹ́ dágbórí kódà yín sàkóńwà jínnàkùn àti gbogbogbò èrò àtàlùjẹ̀nù lóyún tẹ́ ẹ bá lọ wà lórí gbogbo yín bá lọ dàbí ẹ pé gbogbo yín ẹ̀mí ìwà dàbí ẹ̀mí tó dáa jù láàrin yín gbogbo yín wà pàpẹ́ ah, gbogbo wa ríre kí gbogbo yín rẹ̀ kí gbogbo ayé ló ń gbogbo yẹn ló ń lò já gbogbo yẹn ló ti dẹ́lẹ́yà gbogbo yẹn ló ti yẹn gbogbo kò sì kéfèrí mọ́ kò sáfà àti tẹ̀tí ń tẹfá mọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala níbi ọlọ́run bá sọ pé o lé kankan kún náà láwọn subhanallah ẹ̀dá kò táwọn lè sọ bá kẹ́ni kò sọ pé ó tẹ̀sẹ̀lẹ̀ ni pé even orílẹ̀-èdè kò lè sọ bẹ́ẹ̀ ó everybody gbogbo every GMP àbíkí wọ́n ń pa àwọn owó tẹ́rán rí lábẹ́lé ẹ̀yọ́ ní economics kí igr lẹ́gbẹ̀ẹ́ àwọn kan wà ní promise ss1 báyìí gdp gross kìnìkan domestic kìnìkan àwọn ọ̀sán lóko wọn bẹ́ẹ̀ sí máa ń parọ́ fún ayé àbáwọ̀ ẹ̀ ojú tọjọ mẹ́ta. ó ti yá ẹnìkan kíkọ́ ti kọ́ sọ pé gbogbo ẹ gbogbo owó tó wọlé àti tó wọlé tó rẹ̀ ní port abẹ́tí ẹ tilẹ̀ fún gbogbo ẹ̀ àwa òkè wàláì ràhùn fún wọn lọ́jọ́ mẹ́ta. àwọn ni wọ́n lè sọ aburú tó ṣe wọ́n lọ́wọ́ ìbò tán láwọn dàrú àwọn náà ni wọ́n lè sọ aburú tó ṣe wọ́n ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ní gbogbo yín pátá kẹwà lórí ẹ̀mí ẹnìkan tó jẹ́ pé ẹ̀mí dáadáa kẹmọ̀ sí ni kò lọ́la àwọn kó tí mo ní máa sọ̀rọ̀ lórí ẹ̀mí tó jẹ́ pé ẹ̀mí tó burú jù ni ọlọ́run bá ní kò dín kankan kùnà láwọn subhanallah kọ́ọ̀lìkún nítorí sọ pé láàrin àjẹta ní ilé ìkún mi ìbùkátà sí ni tó wọ́n sọ fẹ́ lómi ìpínpín sí ọlọ́run ọba ọlọ́ọ̀tọ́ ní kò sí wọ́n ní kò sí fún rẹ̀ ni wọ́n ní kò sí fún ọlọ́ọ̀ kò yé ọlọ́ọ̀tọ́ ní kò sí yẹn wọ́n ní kò sí kó lè jóríire fún ọ láyàtọ̀ kìyàmẹ̀ bó o bá sè é o dín nǹkankan kù nínú ọlọ́ọ̀ ọlọ́ọ̀ bá subhanahu wa sísìn rẹ kò dẹ̀ kí ni o kò lé nǹkankan kù nínú ọlọ́ọ̀ ọlọ́ọ̀ bá subhanahu wa ilé òfin jẹ́ pé ẹ bàtí Khidir al-Khadir ìgbà tí ó kọ́ ànábì wa Musa alayhi salatu wa salam tó kọ́ ní àwọn ẹ̀kọ́ tó lọ́wọ́ bá ní kọ́kọ́ tán tí musa bẹ̀rẹ̀ sí ní ṣe mọ̀ ẹgbẹ́ ah ṣé pẹ́ nìkan tún mọ̀ nǹkan báyìí ṣé pẹ́ nìkan tún mọ̀ àdìsá bẹ́ẹ̀ ní Abbas ṣé pẹ́ nìkan tún mọ̀ nǹkan báyìí nítòsí àsìkò yẹn ọlọ́run bá ní kí ẹyẹ kan ẹyẹ minkor ẹnu ẹyẹ sọ́nsọ́n ọlọ́run bá ní kí ẹyẹ yẹn kó lọ ti ẹnu bọ ibùdó kan lásùgbà tí wọn àti musa àti kádìrún lọ ó tẹnu bọ ibùdó wa ó gbómi ẹ tó bá ti àwọn ẹyẹ kan ẹni blue báyìí ẹ̀pẹ̀ sẹ́yìn tó kó du ẹja ni ẹ̀yẹ rà gíríkì kó du ẹja ni náà so wọ́n máa ń wọ́n máa ń jọ́n kì í jìnnà sódò ẹja wọ́n máa ń jẹja náà ẹja bá sì wà kéékèèké wọ́n lè gbé jajẹ tán ẹ̀yìn ń sẹjẹ so wọ́n lọ irú ẹyẹ wọn wà fẹ́ nu sa omi báyìí kádùrù wọn sọ fún Musa pé wọ ẹyẹ yẹn kí ló gbé búndò yẹn ṣé yẹn gbé tó ní ansar tó ní làpá níbi odò yẹn ẹ̀dàkọ̀ ansar wò ló bẹ́ẹ̀ tẹ́yẹ bá tẹnu bọ omi tó gbé tó gbé tó gbé dúrọ́pù tó fẹ́ gbé lọ ṣé kí ni ẹ̀ máa ní làpá kẹtẹ láwọn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni bímọ ẹnì kẹkẹ ṣe wulẹ̀ kó pọ̀ tó nu wa ó wá mọ́wọ́ Kùránì ó wá sọ yẹn káyìn ó wá kótó wòsì ta kíra tún wá ó wá gbogbo mùtúrẹ̀ míyà pátá ó tó wá gbogbo tàfà tafsir kútùbí ó wá ibnu Kathir ó gbogbo ẹ̀ ló ti á gbogbo kọ̀sọ́ yìí bùkátà gbogbo ẹ̀ ó tún amójẹ́mù náà ó tún á lè fásitì arab ó wá fàtàwá ibùdó tẹ́míyà ó yá nuru ẹ̀ síyàrò nuru ẹ̀ síyàrò alámìnàbàlà ó yá nuru alamidari bi àwọn fàtàwá àwọn olàmọ́ ó yá fàtàwá alágbèsè dáhìmà ó ti há gbogbo ẹ̀ gbogbo gbogbo tó há o gbogbo ń tó ráhùn ọ̀tà sí kẹ́yẹ kẹsẹ̀nu gbòdò lásán wà má òtí ètò mìíràn ilmi pàtẹ́ ìfà ìdàkà bàrẹ̀ ìsàn tẹ́ ìmọ̀ àmọ́ ilé ìgbàlá òkè lọ́fẹ́ gbé kíbrù wa inú fi jẹ́ pé tẹ́ ẹ bá rí ẹni tó jẹ́ wọn onígbèrègè rẹ̀ sára fi sàpé ní wà jẹ́ náà ìjọ fà ni pé kò àmì pé kò mọ ọlọ́run ọba ìbára mi fẹ́ ká gbọ́ yé àmì pé onígbèrègà ò dá ọlọ́run ọba mọ̀ ní pàápàá nítorí kò sí ní tẹ́lá ó lè mú ọ gbé aga because tó bá gbọdọ̀ ọlọ́run bá gẹ́gẹ́ mẹ̀fẹ̀lá akíkọ́ ń gbé níta ọdún nǹkan tá a lè yàn ráàyè ẹni tó hà ní ó mọ̀ wá láti tí ó ṣe gbogbo ń dá aṣọ ẹ̀ kùránì lásán gẹ́gẹ́ kálukú mú yín bọ́ bẹ́ẹ̀ dàbí ẹ̀kọ́ ẹ̀dá àwọn Yorùbá dáhùn bẹ́ẹ̀ dàbí ẹ̀kọ́ ẹ̀dá alákùn yóò kọ́ni àgbà ńlá àdìsí lásán ẹ̀dá kẹlòmíì ha ó dà ibi tá a ta bá kàtúrà èdè lónìí tó bá di next dance ó ń ni ó kà láì ti tí a ẹwà dúró ntá ẹwà dúró tí ó ṣẹlẹ̀ ẹlòmíì ò ní wá nítorí ẹ ò so ẹwà wà dúró ntá sọ pé ní iṣẹ́ ìgbìyànjú láti ha ẹ ẹwà tó wò tó ń ti bẹ́ẹ̀ náà kò tà sí pé yẹ ni gbé omi nínú búdó. tẹ̀síjẹ́ pé tẹ̀ mọ́ amọ̀ Kilo ló Kilo kí ló lè bí gbèrágà lóbi jẹ́ pé àwọn onímọ̀ rahimahullahu ta'ala ní bí mọ̀ràn bá ṣe ń pọ̀ sí tàwádùn wọn máa ń pọ̀ pẹ̀lú ẹ̀ àwọn àfihàn sọ pé ìmọ̀ àwọn onípele mẹ́ta ní ìpele àkọ́kọ́ tọmọnìyàn bá ń kọ yóò fẹ́ mú sọ di onígbèrágà yẹn pọ̀tọ́ bá fi lè sún sí rájà ẹlẹ́ẹ̀kejì báyìí ọ̀dọ̀ tàwádùn ọ̀dọ̀ tó pé bó ṣe pé ah pé ìgbà tó kọ́kọ́ ń kalẹ̀ yàrá ìsọ̀rẹ́ yìnbó ló tún màrọ́ ẹwọ ẹ sọ̀rọ̀ ká ẹni ti wá o ẹni bíi a ìgbónú yunifásitì kẹ ó dànù káàdì ti dé ṣé sá sọ ẹni ti báyìí rẹ yóò kúrọ́ dùn fún ọ ní gbogbo ẹ bọ̀ tó bá tó kẹ a. Ah. ọgbọ́tàkùn kanájímì láhálìnà abirin aláṣọfà àti ilmáhìwáhùwà rọ̀fíì ọ́. على صفحات الماء وهو رفيع الله سبحانه وتعالى خالق بلا, بلا كده يريد لنا القرآن الكريم سورة الذاريات الله سبحانه وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق so it is a kò ní hajj sí kò hajj tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó ní sí so kẹ́kẹ́ mọ̀ pé torí ìrún tóun kíkọ́ ni arúṣọ́ ọlọ́run fi dúró ẹ nígbà tí màá ti ṣe dáwà mọ́ mọ́ ṣe dáwà mọ́ ẹlòmí ò ṣe mọ́ yẹ̀rì tá dàbí nǹkan máa ń dín ní pátá ọ̀fọ̀ yà àti láhùn bí kọ́ọ̀mù náà dàbí sọ́ọ̀tì máa yẹ tó ti yé ní ṣe tó tó bá ṣe mọ́ ẹlòmí ò ṣe ẹ àwọn ará ṣe dáwà àbàdàn torí kí ni pátá ọ̀fọ̀ ọ̀rọ̀ ṣe dáwà àbàdàn ìwọ fi dáwà àbàdàn fi bàdàn fi dáwà àbàdàn ẹlẹ fẹ́ dáwà ò ní ṣe. tó kò sí ń ló jẹ́ pé ń bá gbọ́ ilé ìyẹ ẹ àwọn àmbíyá pápá jùlọ àdébí wa Ibrahim alayhi salam wa nàbí iná abdul salatu salam. ìgbà tó ní Ibrahim kọ́ káàbá ọ̀pọ̀lọpọ̀ wàhálà kí ló sọ tó bẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala subhanahu wa ta'ala kò ní sí tó tó ní tó gbé ẹ̀kọ́ ọ̀gà àti kọ́lé rẹ̀ táwọn nígbà tó wá kọ tán kí ló wá sọ ṣé bóun náà ni ó sọ fáwọn èèyàn pé ká wá bẹ́ẹ̀ ọlọ́run gbàjọ́ sí wa o dákun ọ̀run gbàjọ́ sí wa o so kò sí ọlọ́run bò ní hajj sí wa jẹ́ ká ṣe mẹ́dọ̀ kọ́ọ̀lì kún ìlà hajj bákan náà rọ́ọ̀zì kún lílà múnà ọlọ́run subhanahu wa ta'ala yìí rọ́ọ̀zì kún náà ni sadi gbọ́dọ̀ kọ́ọ̀lì kù yìí oní àti olùkọ́ láàm tẹ̀ pé nínú Al-Qur'an bẹ́ẹ̀ gíga lọ́wọ́ nínú al àbí kò sí huwa Allahul khaliqu al-bari'u àbí yóò ní bọ́mí ni wọ́n wà al-khallaqul alim ó jẹ́ nìṣe so fàkọ́ọ̀lù ló jẹ́ pé àwọn àfáà mi wọ́n bá wà bàrẹ̀ yìí pé tó máa ní bábà sọ̀rọ̀ wọ́n kẹ́ al-khaliqu al-khallaq ar-raziqu ar-razzaq balagọ̀ kan ní àwọn eléyẹ jẹ́ ni abẹ́ ẹ̀kọ́ ni lọ́dọ̀ yìí ní ẹ̀yìn lọ́gọ̀ kò sí kálàfà kankan fọlọ́ ọlọ́run bá kò sí pé ó la kéde pé kí n mọ ẹ̀rì pẹ́lú mi ń bẹ Allahu akbar wàlá ara àti màkídà ní ẹ̀dá àkídà ọmọ jẹ ẹ̀rì pé ọlọ́run bá ní òun ní rọ́ọ̀sì kò ń lò ń pèsè jẹ́ mú fún yé kọ̀ wá ṣe pé òun la ìyè kéde pé mo là bọ́ra mi lọ́rùn pé ó ní mi la with ease ẹ̀rì pẹ́lú mi ń bẹ ẹ̀kún nínú hadith ń sọ nínú àmì tẹ́fù nínú àmì ìgbẹ̀yìn ṣídàtú màwúrà bàbá tó fẹ́ fowó ọbẹ̀ ilé àbọ̀kọ tó fẹ́ fowó ọbẹ̀ fúyàwó ẹ̀ nulẹ̀ kò ní lẹ́rìn filẹ̀ ojú ológe ẹ̀sà gbà ẹ̀ mẹ́rìndé yẹn ojú kẹ̀ rówó sọlá ọba nínú àmì ìgbẹ̀wò ẹ tí mi bá lọ yàtọ̀ màá tí o máa fi kéńjì ilé àbúlé bẹ́ẹ̀ fọ etí ẹ̀ ah, ṣe rò pé àwọn àárín àárín lẹ̀ ní tó ń ṣẹlẹ̀ yẹn ṣíta mọ̀ wọn lẹ́nu pé ẹni pé ẹni náà ló ń provide family ń jẹun but kò find it easy náà ṣùgbọ́n ọlọ́run ọba tẹ̀ rọ́ọ̀ṣe kó nílà mú gbogbo tó fún wa abẹ́rọ̀rùn <laughs> kò sí ẹ̀ka tó nílà mẹ́gbẹ́ ẹ̀ ẹ́ tí mo ra ti sọ̀rọ̀ wọn lè bá mi ṣe dẹ́kì mi mọ́tàṣọ́ à ah, yóò ṣe bì láàmú náà tí mo wá lè ní mọ́tò báyìí yóò ṣe bì láàmú náà kò sí ẹ̀ka tó ní òun là subhanahu wa ta'ala tó pọ̀ ẹ̀yẹ wọ́n láàrín àwọn èèyàn fẹ́ sọ́wọ́ sọ́ọ̀mù ó fẹ́ lè máa fọ́ hos ti pé ìkílẹ̀ ìjẹ̀mẹ́ tẹ́tàmù kan ti ti parí lẹ́nu ẹ̀ka àbú ẹ àmọ̀tí mítà ẹ ti dé mítà mú gbọ́ lẹ́bẹ̀rẹ̀ kan náà ẹ̀dá yẹn kan àrùmọ̀ ẹ̀kan yẹn nǹkan tí yorùbá sọ ni tá fi fọgbọ́n ọgbẹ́ làwọn kì í bọ̀ dẹ́fẹ́ sọ pé kí irun mú lówó àbí kílápè so nǹkan sọ ni pé aláwọ̀ ń kà wọ́n táwọn bá ti fẹ́ kí o táwọn bá ti fẹ́ nà so nǹkan yẹn Allah subhanahu wa ta'ala ó sì rọ̀ jákọ̀ gbogbo ayé bílà mọ̀kànlá. ọ̀nà wa ni farisku riskon farisku. riskon. ayé risku am risku tó yẹ pé am ni. pẹ́pẹ́ Allah subhanahu wa ta'ala ìmọ̀ ń ṣe fún gbogbo ẹ̀dá pátá risku am àti kẹfẹ́ nínú wọn àti mùsùlùmí nínú wọn ọlọ́mọ akpọ̀sẹ̀ risku fún wa. nísìnyí ṣé kí o sì kẹfẹ́ tó lọ́wọ́ lánàá. ara ní sọ̀rọ̀ alákó ọlọ́run ọba ní rọ́ọ̀sìpù rẹ̀ aláìsí rọ́ọ̀sì. bọ̀ rísíkù ẹlẹ́ẹ̀kejì ní rísíkù nkọ́ọ̀s tẹ́ rísíkù nkọ́ọ̀s ń tiẹ̀ òun ń tiẹ̀ ó ta alákọ̀ pẹ̀lú àwọn nǹkan kan nínú ayé kalẹ̀ ẹ̀lìmí gẹ́lẹ́ bí mà rísíkù nkọ́ọ̀s ìlú akọ́lá nìmọ̀ ara rísíkù ọlọ́run ọba náà ní àlẹ́ ẹ̀lìmí. Kò bí so risk wà kọ́ sùn gbogbo yẹn lè lọ lé ké o gbogbo akọ́lá mọ̀ tó ti yé gbogbo àjọ lọ sí Quran pàfẹ́ Quran káká ń para pàfẹ́ Quran gbogbo akọ́lá ti kí nǹkan láríyá risk kọ́ sùn. afa àwọn àgbà Abdulrasaq hafidhahullahu ta'ala wa ra'a gbàtí wọ́n sàlàyé ọlọ́yàdì. حي لا يموت قيوم لا ينام خالق بلا حاجة رازق بلا معنى مميت بلا مخافة باعث بلا مشقة ما زال بصفاته قديما قبل خلقه لم يزد بكونهم شيئا لم يكن قبلهم من صفته قفا رزق الله لعباده نوعان كما قلنا الله قال لك rizukun amun àfààní àdà yashmadu albarru wal fajir àtolórí ire èèyàn àtolórí ibú èèyàn gbogbo wa pátá iná ni àjọmọ kọ́lé tó ti yé lájọ máa gun mọ́tò lájọ máa rin lójò lájọ máa wọṣọ lájọ máa fẹ́yàwó lájọ máa bímọ rísíkù náà àmù ni òyìnbó àyè lórí ibú jù bẹ́ẹ̀ lọ kọ́kọ́ lọ yóò ní rísíkù tiẹ̀ ẹnẹ o tún wá jẹ́ pé tọ́lọ̀ ọba o tún ọlọ́run ṣe wá tún fáwọn kìbìrì ní nǹkan à lọ́ọ̀sì kún bìlà àmúnà gbà tí ò ní làkìjì ní fún wọn. àfààní yashmadul barr wal fajir wal mu'min wal kafir wal awwalin wal akhirin wa huwa rizqul abdan. بقوله تعالى وما من دابة في الأرض إلا على الله رزقها في سورة هود سورة آية نسوي so rizqun am àmọ́ rizqun khas nínú ẹ̀ lásán kí ni o rizqun ọ̀nà ní al-ilm wal iman nítorí jẹ́ pé amadu gbọ́fọ́ lọ́wọ́ bá ní yàrá jẹ́ mùsùlùmí iman tó ń bẹ lára tiẹ̀ tó fi ń jẹ́ mùsùlùmí tó fi ń jẹ́ ibrahim tó fi ń jẹ́ rọ́fíà tó fi ń jẹ́ tó ń jẹ́ yẹn rizqun khas rizqun yẹn ni jẹ̀nẹ́tì ò tó di ẹlẹ́sẹ̀ jésù kẹsì kí n darí òní jìnẹ́sì òní bó ló ṣe ọmọ ronú bí ẹ àdàwà kọ́lé àdàwà ní mọ́tò ẹ àdàwà ṣe kíní kan ah, èyí tó lọ́wọ́ bá ṣe fún o tí dúpẹ́ rẹ̀ àlèhídáyà wọlé ìmánì so ara rízùkù wà láwọn ní ìmánì wa ara rízùkù irú rízùkù wo nìyẹn o rízùkù ń kọ́ àfọwọ́ wa ní kíni àfọwọ́ mú ọ̀pọ̀lọpọ̀ àpójúwe rẹ̀ wá bẹ́ẹ̀ náà nínú rízùkù kọ́ọ̀sì òun náà ni arizikì halal torí pé lọ́dọọdọ aṣọ pé disco àmọ̀ ni pé àmọ̀ jẹ́ àmọ̀ mu bẹ́ẹ̀ títí ẹ̀fọ́ tó lọ jẹ́ halali ìlú nàìjíríà yẹ ìtọ́jálè ẹ̀fọ́ tó mọ̀ dáadọ́ pẹ́pẹ́ pé àmọ̀ kó dúpẹ́ fọlọ́ ìbá wa mẹ́fun ni àfihàn tá à ń ṣe ìbá wọn kan náà ṣiṣẹ́ ń bí rì irú létà sí nǹkan nìwọ náà kọ́ lápèjúwe ìwọ́n tó tẹ̀ ń gùn nìwọ náà ń gùn ẹlẹ́yà mi ń bẹ wàláhì làzín kò mórí ọlọ́run bá subhanahu wa ta'ala ìwọ tó ń bora pé ọlọ́run bá ó fọ ní rízùkù ti iman wà wà ìdáyà ó mú pẹ̀lú obìnrin kan tó ń rìn káàkiri náà nìyẹn à ń sọ pé àwọn àwọn kan mr kan wọ́n ti èyí tí wọ́n ní nínú rísíkù yìí tí pé wọ́n ń wọ hijabu wọn pa rísíkù kan bàbá yẹn lẹ́yìn tó bá ti dákọ̀ arísíkù dẹ̀ mẹ́ kí lọ́kọ̀ lọ́wọ́ máa lọ owó owó náà lé owó owó arísíkù owó rísíkù dẹ̀ wà á ṣùgbọ́n wà á so ìlànà abúdọ̀ lè rẹkọ abúdọ̀ lè dáhùn tọ́lọ̀ ọba ṣe fún wa lórí rẹ̀ ìyẹn lọ lé kí ó parí sànàwíyà oníṣẹ́ àádà lọ bìlìntìyàzì àbí bí jẹ́ yìí dídà àbí bí jẹ́ yìí hátà wà lọ́bí maklúl. kò wá rí nǹkan yẹn gẹ́lẹ́ bí orí yàtọ̀ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó wá rẹ́ nìkan tó parí bsc ní kọ̀ǹpútà sáyẹ̀nsì wà ní ah ṣe bẹ́ẹ̀ ẹnu tó parí bsc láyé tiẹ̀ tó tó ṣe graduation ui ẹ̀rọ kò jẹ̀ máa fọwọ́ ti ẹ̀yàn kí ni kì í ṣe kódà ìgbà míì ń bẹ ó tún lè wà afdal wà habbu ilallah azza wa jalla ju kejì ẹ lọ. wọ́n tó orí ẹ̀rọ kẹrin sẹ́yìn na nìkan tàbàwíyà nìkan ló ń wà ṣe láyé tòun ah, yóò tún fẹ́ ló pé lásán mélòó mélòó èèyàn tó fẹ́ ṣe tàbàwíyà ẹ̀ tẹ́ kò lè parí ó dẹ́wọ́ lò sànáwì làárẹ̀ dé àbí kò ń ṣẹlẹ̀ ní jẹ̀má ó dẹ̀ fẹ́ ó dẹ̀ fẹ́ tàbí ní òróró mú wá mọ́ ní òróró mọ́tò tàbí owó lé kí ó mọ́ àfáà sì rí mẹ́rin àfọ́ ògbé pé kó máa bọ̀ oníwòrí wọn ti pọ̀ lọ́rùn rẹ̀ tó fi drop out so Allah subhanahu ni Allah subhanahu wa ta'ala ó ní rizqu ní khas tó ṣe fáwọn ẹ̀dá bíi iman wal ilmi wa rizqu halal tó jẹ́ pé iman ràn wọ́n lọ lórí ṣíṣe dáadáa wa hadha khasun bil mu'minin wa hadha khasun bil mu'minin ala maratibihim. منهم بحسب تقتضيه حكمته ورحمته ويتم سبحانه كرم أو على أفعال أموه رواق والله ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقه هذا في صوت الطلاق ẹ wá wò pé èyí máa bèrè lọ́wọ́ yẹn rí pé lọ́wọ́ ara rẹ̀ rí pé kí ló fà tọ́lọ́rọ̀ bá subhanahu wa ta'ala padà ayà pẹ̀lú ọ̀rọ̀ rí. ọlọ́run wa wàyà àmàn sọ̀lẹ̀ hàn tó dẹ̀ tó rí iṣẹ́ olóore ṣe lápẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ àti mọ̀ man yu'min billah wa ya'mal salihan ẹ tó bá ní tó nígbàgbọ́ ní ọlọ́run bá nínú yín tó dẹ̀ ń ṣiṣẹ́ olóore ọlọ́run bá ní yudkhilu jannatin tajri min tahtiha al-anhar àbí wọ̀ sínú àlùjẹ́nà tó yẹ pé akéde mọ̀dù ń sàn lábẹ́rẹ̀ ni ọlọ́run ní khalidina fiha abadan yóò mọ̀ wà ní àlùjẹ́nà yẹn lọ gbére qad ahsana Allahu lahu rizqan ọlọ́run bá ní ah irú ẹni ìbáyìí nínú ẹni tọ́lọ́run ọba ṣe àrísìkì tó ṣe àrísìkì tó dáa fún parí ńlọ́wà kí ọlọ́run bá kúrò àrísìkì al-iman wal-amal as-salih wa idkhaluhu fil jannah kò yá mi ó bá ti pé nǹkan yẹn náà rìsíkù náà ẹ wá wọ ọgọrọ ẹlòmíì jẹ pé tó bá yọ ọlọ́run fún mi lárìsìkì fún mi lówó kó bèrè kó pé ọlọ́run bá yín ní àlàyé kiri kan wà ṣùkúrì kan wà ó sì ibà rẹ kó ẹlòmíì ò tiẹ̀ wù pé ọlọ́run jẹ́ ká tó lè máa sìn ọjọ́ báyìí lọ bó ṣe dùn ààrẹ ọlọ́run já kọ́lé bu ẹ̀ nígbà kọ́lé nìkan bò ṣe ń lò nílé fúláṣẹ eh, facebook and fẹ́ slap yìí o nígbà àwọn ọmọ máa ń pariwo nu ẹ̀ bọ́lá kó ṣàánú gan ni ilé facebook and slap yìí nìkan bò ṣe ń lò mbẹ́ ta ló sọ fún ọ bẹ́ẹ̀ yóò àmọ́ gbogbo bàrísíkù ọkọ rẹ̀ rẹ̀ o àsìkò oorun ó bọ́ bá kọ̀ lọ́wọ́ o kò dùn ọkọ̀lọ̀kọ̀ ọlọ́wọ́ bá láwùmọ̀ ẹ̀jẹ̀ kọ́lù bàzá òjì obìnrin mi ò bọ́ kọ̀lọ̀kọ̀ ọlọ́wọ́ bá máa ń gá ìdí ọkọ̀ ọkùnrin yìí ní míìsì jẹ̀mọ́ bọ̀ ẹ̀ wọ̀ngàn ọlọ́run àṣàánú àbújé jẹ́ kó ìdè pure o àwọn náà fẹ́ gbélé fúláàtì o ọlọ́run ṣàánú wa o ṣàánú àbò àwọn náà fẹ́ ọ̀kadà ti sọ àwọn náà fẹ́ káàkiri o ṣàánú wa o jẹ́ ká náà ibi kọ́lé tiwa náà rẹ̀ nẹ́ẹ̀sì àkìní kan yá lọ sáìtì o ní nǹkan tó kẹnu ọkọ rẹ̀ sì ré ṣòkòtò ìdálẹ̀ ọkọ rẹ̀ ré wákàtí márùn kò dúró dáadáa ọkọ rẹ̀ ré àwọn fàṣà kò bẹ́ẹ̀ lọ́wọ́ bá rizqul iman wal amal salih wal ilm fọkọrẹ ó dà ẹja ká tó bèrè wọn àwọn àjọmọ tí ẹ bá jìnnà mélòó nínú ẹ̀yin umahat tàbí nínú ẹ̀yin àbá náà inú sàbẹ àti Ọlọ́run ọba bá mi ṣe kùránì yìí á rọrùn fọkọ mi tàbí ọdún tó bá ń sàbẹ àbẹ kò náwó ká fún lẹ́bùn tíra yìí ọtí ìjà sọ dandan ti náwó <laughs> àti sọ dandan ti náwó. but kọ́ náà hùn nílẹ̀ àwọn àbúrò mi ìròpẹ́ nìkan lè wà mẹ́tò mọ́ṣẹ́ wa pé òun máa ń ṣàdá àkọ́ náà ọmọbìnrin yìí jẹ́ kí ó yé àwọn àbúrò àwọn ọ̀gẹ̀ jì yẹjú ó ṣe kárí rìn yẹn fa ọlọ́ọ̀lá kárí nǹkan yẹn náà gẹ́lẹ́ bí rìzìkì ọlọ́ọ̀lá tí bá rí bí ní bá lórí tó ṣe fún ẹlẹ́mi ẹ̀rọ àwọn oníṣìn ẹni tó ní mímọ̀ yóò tún wọn ní kílà ní àní kẹ̀kẹ́ àtọ̀ ni pé yàtọ̀ sí pé ń sọ mí ń bá bìtà wá gbọ́n gbogbo àfi ń rẹ̀ra ẹ̀ ńlẹ̀ o bọ̀ ọtí sọ pé bí ẹni pọ́nlọ̀ bò so ètò òun ò ní kẹ̀kẹ́ ọlọ́dẹ sẹ́rù eléyìí fọ́ bọ̀ torí pé ibi ayé iná ni ojú wọn wà ọlọ́run náà kó dáhùn kó ṣàánú gbogbo alápapọ̀ fáyé ká má bàa pẹ́rẹ́ lẹ́yìn ọlọ́run Eh, khaliqun bila haja raziqun bila mu'na ọlọ́ba subhanahu wa ta'ala bí ṣe ń pèsè jẹ́ mú fún wa kò ní lára kò dẹ̀ lé kò lé lára rẹ̀ subhanahu wa ta'ala naam. mumitun bila makhafa ba'ithun bila mashaqqa. mumitun bila makhafa la hawla wala quwwata illa billah. ẹ̀rọ àkùjẹ̀mọ́ àtẹ́kọ̀ọ́ sọ pé yín pọ̀ pé sọ pé yín pọ̀ ẹ̀rọ mọ̀ bò náà kìí ti pé ọ̀tá ni wọ́n pa o ẹ̀ tó sọ pé wọ́n pa ẹ̀yẹn náà ẹ̀rú mọ ẹbọ náà pé tó bá kú ìjọba lè gbóhùn. ó dà tẹ́lẹ̀ àti ìbá yẹ yín kí ló fà á ó lè tó fẹ́ pààyàn lákọ̀dàrà lọ́wọ́ tí òfin lè dúró kó pa kó sì dúró ti pé ẹ̀ mo pa náà nìyẹn kí ló ṣẹlẹ̀. táìmù tó náà fẹ́ pa òun gbogbo ọgbọ́n náà wá pé kóun fún níbẹ̀ kó ń segin ni o. ọlọ́ọ̀bà mọ̀mí ìtúnbílà ọba ń kí ló kí ló ṣẹlẹ̀ kò sí kankan nípa náà kódà kò bá ikma tó fi fún ọba àmọ́ yẹn ló fà á ìdí kọ́bírù ṣe tá a sọ níbi ìjẹ́jọ́ àbíjẹ́lógún yẹn ìdí kọ́bírù ṣe ń torí pé ó ṣe lábẹ́ ìtẹ̀láṣẹ ọlọ́run lẹ́mí ẹ̀fì di lẹ́mí ẹ̀fì di àpọ̀tàkìtà nẹ́fà ń kí yá bí gọ́ọ̀rì nẹ́fà ẹ̀tì tàbí àyà ni tó ti yẹ́nìí pé ní tó ṣe yẹn pípáyẹ̀ tó pààrọ̀ tí ìbá ṣe pé wáyù bá wà tó bá kẹ̀ àyẹn onípàyà báwọn ẹgbẹ́ àti ọ̀nà tọ̀ ìṣe ìṣe látọ̀pọ̀lọ̀ mi o ṣùgbọ́n mo ṣe pẹ̀lú kí ni o pẹ̀lú àṣà Allah subhanahu wa ta'ala sọ ọlọ́run subhanahu wa ta'ala mo mí ìtú mi làmà kọ́ ọba tó yẹ pé ìmọ̀ ń pààyàn kò sí ìbẹ̀rù kankan tí ó ṣe fún mi àwọn mímọ̀ ní al-maut ikú tà ń sọ yìí ṣé sífàtù wùjúdíyà ni àbí sífàtù nà àdàmíyà ṣé ikú gẹ fún ara rẹ̀ ṣé nǹkan tó exist ni àbí nǹkan tó exist ọ̀tọ́ ṣe lórí wallahu alam nínú àwọn àrùsọ ìjọba náà ni wípé sifatun wujudiyya sifatun wujudiyya kìláfà sí àwọn falsafa táwọn sọ wípé sifatun adamiyya nípa àwọn falsafa tẹ̀ sọ ẹ̀ ní wípé ẹ̀dá kò jẹ̀mọ́ à ṣé àtìlẹ́yìn tó rí aríkú ta lè ríkú ó ń dorí pé ń gbọ́dọ̀ àtìlẹ́yìn rí ìyẹn oníṣègùn àtìlẹ́yìn ìròyìn ntí ó exist bọ̀tọ̀ láti sọ̀rọ̀ ní pé sífàtún wùjúdìyà wàsọ̀dẹ́lù bí kọ́lì subhanahu wa ta'ala alladhi khalaqa al-mawta wal-hayat liyabluwakum ayyukum ahsanu amala. àwọn sọ̀rọ̀ ní tí wọ́n pé kèé ṣe sífàtún wùjúdìyà ni sọ́mọ̀ kan bá ó mọ̀ sí pé nǹkan ilé ìsọ́nù pé tó ni ṣé ọlọ́run bá dá ádámù ni ṣó dá nǹkan tí ó rẹ̀ sí. ẹ̀rí kan nìyẹn ẹ̀rí míì ni wípé Allah subhanahu wa ta'ala tipẹ́tipẹ́ nínú nǹkan tó fẹsẹ̀ múlẹ̀ ni wípé ikú a wá gan-an níwàá ìtòsí eré níbo sì rẹ̀ sí ànábì Musa ló kó fọ́tí bo ikú ó tó di pé Allah subhanahu wa ta'ala ní pẹ́tọ́ bá dà á dọ̀ mama jẹ́ ká máa rí ọmọ hada fi so ní sè àtúnlẹ̀ tẹ̀rí mẹ́ ẹ̀rí kẹta àtúnlẹ̀ mú wa ní pé ibi tó bá di ní al-qiyama àti ìta pé yóò tẹ àbí mọ́wò ti al-qiyama wọ́n lọ mú ikú gẹ́gẹ́ wá ẹ́ wọ́n sì ṣe kí ni wọ́n dùn ó pa láàrin al-janna àti mẹ́fà ṣé ádámù àti nǹkan tó jẹ́ ádámù ni wọ́n mú wa kò yé nǹkan tí mo sọ ṣé nǹkan tí ó exist ni wọ́n mú wa so nkẹ́kẹ́ tó exist lẹ́nu sí pàtó wò ló fi jẹ́ pé ọ̀rọ̀ àwọn àlùsọ̀rọ̀ ìjọba ló wà àrùjá nípa ipa Allah subhanahu wa ta'ala ó sì kí ni o ó dá ikú náà nàám ó sì jẹ́ nǹkan tí a lè fojú rí. àfọwọ́ ibùdó tẹ́lẹ̀ rahmanulah kátó kò mẹ́ àfọwọ́ ibùdó tẹ́lẹ̀ nínú tẹ́lẹ̀ àwọn dárò tààrùt wọ́n ní wà nàásù wọ́n ní àwọn èèyàn tàná ẹ̀zàwó fìlmọ́ọ̀t wọ́n sì fanfà nípa ọ̀rọ̀ nípa kú alùhùwà àdàmì yìí àwọn òwùjù dì í ṣé àti nǹkan tí ò tí ò rí ṣe rí ni àbí nǹkan tó ṣe rí kọ́ọ̀lù ó ní àlàádámù àtọ́rí yẹ́kùlùkù kàmọ́ يخلق الوجود او يقول الموت المخلوق هو الامور الوجوديه اللازمه لعدم الحياه واليه فالنزال لفظي. ìmọ̀tẹ́bí àná ti bí pé àwọn tí wọ́n ń sọ pé àdàmí yìí gan-an sẹ́sọ pé nǹkan ò ṣe é fojú rí náà ó ní ìsìláàfù tí wọ́n ṣe ìsìláàfù láfi náà ni nípa wípé ìtàwọn náà ń sọ ni wípé àdàmí yìí ò ní nípa rírí ojú ṣùgbọ́n tó bá lásìkò tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala bá fẹ́ sọ di in tó ṣe é rí ẹ̀ náà kò ṣe é rí ó dà gẹ́gẹ́ bí alámọ̀dé bàtà sọ nípa mizan ẹ̀ bá rẹ́tì fún bàtà sọ nípa ìgbéléwọ̀n iṣẹ́ ṣé iṣẹ́ ni wọ́n gbéléwọ̀n ni

ẹ̀dìdẹ́ rẹ̀ ni ẹ̀dì kúláàsì ẹ̀mẹ́yẹ ọdún ìyẹn ó di ẹ̀rọ ọ̀rùn púpọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àkúnyè tó tún ọ̀dà alukur'an ọlọ́run bá ní ṣé àwòkà lẹ́ni mẹ́rù àlà qaryatin wa hiya khawiyatun àlà urushiha qala anna yuhyi Allahu hadhihi ba'da mawtiha àbí fa'amatahu Allahu mi'ata 'amin thumma ba'athahu. so ọlọ́run ní wọ́n gẹ́tọ́ níbo ní ìṣègbè ọ̀yẹ́ wọ́n kú wa wọ́n tó rò ó sì kú fún ọgọ́rọ̀ ọdún ọlọ́run sì gbèdé padà kọ́lá kọ́mù nàbí ọlọ́run mélòó ti lò báyìí kọ́lá nàbí sùn yàwó mọ̀nà ọ̀bá ọ̀bọ̀ yàwó bí àwọn ọ̀sẹ̀ lọ́jọ́ kàbí àbọ̀ ọjọ́ ní bẹ́ẹ̀ nàbí sẹ́mi àtà àmì ó ti lọ ọgọ́rùn ọdún mi tó wà yìí wọ́n dúró àmì kan ṣòro kan ẹ̀tẹ̀ sẹ́nà wọ́n dúró ìmárì kan nàjà lọ́kà ayẹ̀tà lè nà sábẹ́ fi ọ́ sàmì wọ́n dúró ala kulli shay kafa hada dalila so eléyìí ni tó rẹ̀ jẹ so báyìí fún mi lábẹ́sà kọ́ ló ń gbèjì lẹ́yìn ọgọ́rùn ọdún kò sí kò ní nira kankan tó ti kú ẹ tó bá tó bá ti yá ń yọ ìdílé ó sì dìde padà òun rò pé kò pẹ́ tó ń tù rà ó ti pọ́ ọgọ́rùn ọdún nìyí. àwọn kan náà nínú sọ́tò bọ́kọ̀ náà wà ọmọ olóòfò ní hadar al-maut faqala lahum la mutu thumma àwọn ọjà tó pọ̀ lọ́dẹ ẹkú gbogbo ẹkú ẹkú ẹ̀ǹdà àníbàyí sọ subhanallah tó báyìí fún mi làmọ̀ṣà kọ̀ tó mọ̀ fẹ́ bí wàá yìí dé kò sí ìrìn kankan yàtí yàmọ̀ pé o tó ti wá tó gbọ̀ ẹ̀ tó tó fún ọ. a sọ nípa ghana àbí àwọn àlàkọ́ ti kọjá pé inú nǹkan tí bá sọ bá ti fi sí wa lára nìyẹn kò ní òtún tó ti kú lẹ́lẹ̀ nítorí tàbágbàdo òtún sì rọ̀ sóòsì kí ni o gbogbo ẹ̀ sì ta ẹ̀sìn tó ti tẹ̀wá lọ́kọ̀ àwọn ọdún ti dé àwọn ọdún ti dé ẹ̀sìn ń jẹ́ ẹ̀yìn àtúntò wọn lásìkò kìíní kan ẹ̀sìn ń jẹ́ pẹ̀lú rọrùn aláṣọ yóò gbé wájú bí lámẹ̀ṣẹ̀ kan. نعم بلا مشقة ما زال بصفاته قديما قبل خلقه لم يزد بكونهم شيئا لم يكن قبلهم من صفته ó ní ma zala bi sifatihi qadiman qabla khalqihi ilé ìgbà farabalẹ̀ ó ní Allah subhanahu wa ta'ala yẹ gbogbo ń tábà ti pè ní ìròyìn ọlọ́run ọba ìròyìn yẹ òkú òfun tipẹ́ tipẹ́ látà ti pèlẹ̀ kọ́ sí ṣáájú kó tó dá àwọn nkẹ̀kẹ́ tó ta alákọ̀ pẹ̀lú ròyìn ẹ jẹ́ ká bá pẹ̀lú rẹ̀ Allah subhanahu wa ta'ala khaliqu nàdíkèsí khaliqu khaliqu kọ́bùlà kó tó dá ẹ̀dá ó ti jẹ́ kọ́lì. kọ́bùlà kó tó ṣe kí ni kó tó dá ẹ̀dá ó ti jẹ́ kọ́lì. ليس بعد خلق الخلق استفاد اسم الخالق قال ذلك المؤلف نعم نعم في طيب ولا بإحداث البرية استفاد اسم الباري هذا إذا قال لي قال ما زال بصفاته قديما qabla khalqi. lam yazdad bi qawlihim shay'an. lam yazdad bi qawlihim shay'an kò sàǹfààní kankan níbi pé ibẹ̀ wọn wá ní ọlọ́wọ́ bá kú níbi kankan. lam yakun qabla min sifati. ṣé ẹgbẹ́ kárí àgbà tó wá di pé ìgbà tó di pé lè ṣẹlẹ̀ lọ́wọ́ àṣẹ tó nírú òyìnbá ìlà rà là. وكما كان بصفاته أزلية كذلك لا يزال عليها أبدية. مليون نعم ليس بعد خلق الخلق استفاد اسم الخالق نعم ولا بإحداث البرية استفاد اسم الباري نعم قل ليس بعد خلق الخلق استفاد اسم الخالق الله أكبر kìí ṣe lẹ́yìn ìgbà tọ́lọ́run bá dá àwọn ẹ̀dá tán ilé tó gba ó kọ khalik ẹlákòjọ́mọ́ tó bá pè é ní láńsílé nílẹ̀ yorùbá kí lápẹ́ o ṣé ẹni tí èèyàn rẹ̀ mọ́ sọmọ́ láńsílé <laughs> kì í rálẹ̀ o rálẹ̀ wọ́n tàbí pẹ̀lú ògbọ́nà lásìlẹ̀ ni ó máa jẹ́ àbábọ̀ lọ́rẹ́ òde yẹ́pọ̀ ti rí o ṣùgbọ́n tó bá ti lọ mẹ́kà tó bá dé tó bá mi wọ́n ní àbọ̀lọ́rẹ́ ló bí ìsàfádà isma àbọ̀lọ́rẹ́ bada rujui wal auda min Makkah al-mukarrama amma Allah subhanahu wa ta'ala laysa bada khalqil khalqi استفاد اسم الخالق سبحانه وتعالى ṣé ọba tó rí báyìí ló máa fi jẹ̀dá àfààní kìí ṣe lẹ́yìn ìgbà tó dẹ́dà tẹ́ ìlò tó gbóòkọ àdẹ́dà ẹ jẹ́ fún yín lápòjù tó tó clear sẹ́fẹ̀ kọ́ lọ́kọ̀ bá yóò gbúra jìdí àbí sọ ti gbúra jìdí ráì ṣé nínú ọkọ̀ àti ìròyìn rẹ̀ àmọ́ fi ìròyìn rẹ̀ pé àgbáyé ẹsẹ̀ gba ni. báyìí sọ mi lámà ṣàkọ. nísìnyí àwọn iléeṣẹ́ kẹ́rin kan sọ pé ẹ mọ̀ jẹ́ kọ́lọ́ ní báyìí fún báyìí ẹjọ́ kọ́kọ́ ṣe ná kárí pé o lè ṣe tàbí alimọ́hì abẹ́ẹ̀kọ́ nílò kọ́ lọ́wọ́ bàtà nígbà bá subhanahu wa ta'ala àmàtí máa ń jí òkúde sọ́tí jọ́kùú jìde lẹ́nu àtọ̀sídà àwọn tá à ń sọ ìdá bọ̀ tó tó jẹ́ àwọn tá a sọ yẹn náà nínú àwọn àwọn sọ́ọ̀tì bákan àdáwọn tá a sọ ó ti jókòó yẹn. kìí ti lẹ́yìn ìgbà tí ó dẹ̀dá tẹ́ ńlọ tó dì sáàfù ọkọ̀ àlùkọ́ọ́lì tó kí náà fà sọ bẹ́ẹ̀ torí pé àwọn ọkọ̀ yìí àti ìròyìn náà ó ti wà pẹ̀lú rẹ̀ azàlání tí ó sì wà pẹ̀lú rẹ̀ adàdàn. كما كان بصفاته أزلية كذلك لا يزال عليها bó ti jẹ́ pé àwọn ìròyìn yìí ó wà pẹ̀lú ẹ̀ látàpìlẹ̀ kan sí ni bẹ́ẹ̀ náà ni yóò máa wà pẹ̀lú ẹ̀ ní láíláí ẹ jẹ́ ká béèrè béèrè kan ayé bá parẹ́ bàtà alùkìyàmà ọlọ́run jẹ́ wà ní àlùjẹ́nà bàtà alùjẹ́nà àwọn ọmọdé ti wà nínú ẹ̀ tí ọlọ́run ọba ṣé kọ́líkù náà sí àbíkẹ́ ṣe kọ́líkù wọ́n wà béèrè pé kí ló wà máa dágbà náà kọ́líkù náà àbàdíyà ni tòlóbóyé so kí gbé wà pé à ayé ti parí ayé ti kálukú àjẹlẹ tó jẹ kọ́líkù mọ ẹyọ kúrò nílẹ̀ àti bí isaac ní ìsìnkú adult committee ni tó ti èrè sè pé àwọn adult staff so ìbò parí tó gbogbo ẹ̀rọ ẹ̀kọ́ fi ọ̀fíìsì àgbọ̀ wọlé pé ẹbẹ́ mọ̀ ó ti lọ sí ẹnu tó yé so Allah subhanahu wa ta'ala ó ní laysa ba'da khalqil khalqi istafada mal khaliq. ولا بإخلاف البارية استفاد اسم الباري فضل الله الباري بتاعت الدنيا ميغا na انت بقى يطلع ايه بتاعت تراجبني نفس ضمن ان شاء الله قول لي فاسم الله ọlọ́run bá pẹ́kẹ́ rẹ̀ kéde lẹ́yìn ìgbà tó ṣe ìdáàtò ìbàríyà alibari àti kọ́lík ó kọ méjì yẹn súnmọ́ ara àwọn ọmọwé àtọ̀ fúnra ti pè gbogbo pe ń dà ìdá kaba ìdá kaba ìdá kaba ìkọ́lẹ́kù ọba tí wàá mú wá sí wùdúùdù òjìdí bá rí tó ti àárín sẹ ẹ bá wá wo ìmọ̀ nínú nǹkan yẹn táwọn afọ́ sọ bàtà wọn sọ pé wallahu al-khaliqu al-bari al-musawwir àbí làwùl سبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم. يساق الحاشر عبي. نعم gbólóhùn àlùkọ́lìfù yìí ẹlòmíì ń bẹ òun náà lè nínú ẹrù kákà para wá sílé ni tó ní ọmọ nìyẹn ẹlòmíì náà ní àìdíà tí wọ́n fẹ́ dá sùkúl ẹ̀ tí wọ́n ti rí one plus mo kàn di pákó màá kàn wá sí kíláàsì márùn-ún adẹ́sẹ̀ staff room kan ó ti fẹ́ ẹnu yàálẹ̀ àtọpọlọ àti lórí but ẹ jẹ́ kó ṣe ẹ jẹ́ kó wá ṣe ìjáde ẹ̀ kó wá jẹ́ kí nǹkan yẹn ó implement kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó lè dá sí ṣùgbọ́n nínú pípé ètò ọlọ́run ọba tẹ́gbà bùkún ní kẹ́yẹ fún pé ẹni tó lè ro nǹkan tó lè pé òun ṣe ọ̀rọ̀ yẹn bọ̀ ṣé ò lè dà ṣe kí ni ṣé nọ́ọ̀sì tàbí kábẹ́ẹ̀lì bọ̀ nínú pípé ètò ọlọ́run ọba ni pé àlùkọ́ọ́líkù ni màá dáyàn bí ó ṣe rí ni ẹ̀ẹ́dí àìní ó ṣe rí báyìí ni ó ṣe rí ibi tó dúró wà rè ti fẹsẹ̀ rẹ̀ sí alibáríwù ni ó sì gbé jáde rẹ̀ eléyìí ni alfarq bayna alkhaliq wal bari. so olóbi láyé pé kèé ṣe lẹ́yìn ìgbà tó wá tó jẹ́ kí tó ṣe ìdí àrùwà ìbúrọ́zù ìsàn àwọn ìbúrọ́zù lọ́kọ́lùkì tó ṣàfihàn tó fẹ́ dáhùn tán lọ́wọ́ adìbárí kó tó ṣàfihàn ó ti ó ti ni o ó ti jẹ́ àgbà. adékè Allah subhanahu wa ta'ala àwọn ọkọ rẹ̀ ó ti wà pẹ̀lú ẹ̀ láti àtìlẹ́kọ́sẹ̀ ni ṣùgbọ́n àwọn kẹ́kẹ́ ń bẹ tẹ́ pa láti bí tó ń bọ̀ ni wípé àwọn ìròyìn ń bẹ tó jẹ́ ànímọ̀ ọba tí ń sọ̀rọ̀ abẹ́ẹ̀kọ́ tábọ̀ sọ bọ́lọ̀ ọmọ ọ̀sán sí gbogbo ìgbà ní sọ̀rọ̀ ni sọ́dí ṣé gbogbo ìgbà ní sọ̀rọ̀ tí wọ́n gbogbo ìgbà ní sọ̀rọ̀ tí wọ́n gbogbo ìgbà kọ́ inshallah tó bá dáná tuntun bọ̀ á sàlàyé rẹ̀ tí ì bá sọ̀rọ̀ gbogbo ìgbà kí yàtọ̀ wá ń sọ pé bá ti ń sọ̀rọ̀ àwọn eléyìí náà nǹkan tó yẹ ká mọ̀ tó yẹ àfáàní láwo máa nà rògbòbíyá wàlà àmàrògbòb wà máa nà khaliq wàlà makhluq láwù má lọ rògbòbí ìyá ọba yìí ó ti ń jẹ́ ọlọ́run ọba tí ó ti sẹ́ ó ti ń jẹ́ rọ́gbù ẹni tó rí èèyàn ẹni tó kápá lórí èèyàn wà láàmàrú gbùb ẹ̀yẹ lè ṣe bẹ̀yẹ tó o lè rò pé kìí sẹ́ tí wọ́n rè rárá wà láàmàrú gbùb kò tí ì sí nǹkan tí ó rè tó fi ń jẹ́ rọ́gbù tó ti yé nìsín kò tí ì sí nǹkan tí ó rè tó ti ń jẹ́ kí ni o ó ti ń jẹ́ rọ́gbù wà láà wà má nàlọ́ kọ́ọ́lì ó sì ti ń jẹ́ kọ́ọ́lì kù kò sí tí tí nǹkan tí ọ̀dà inshallah ibi tẹ̀ láti gbé inshallah láti ní dárúṣẹ́lẹ̀ tí ń bọ̀ ẹ̀sán lọ́lá lẹ́yìn láìla ìlàhùwà ó jẹ́ òkúta rẹ̀ kó fọ́ ìtàn òfin kù rẹ̀ ó sì mú ìmọ̀ ní àti àkídà wà lórí àkídà tó alẹ́ sínú kọ̀ọ̀kọ̀rá àrùn àlẹ́ ìmọ̀ ìdàlọ́ وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه الاخيار وسلم تسليما كثيرا بارك الله فينا وفيكم جزاكم الله خيرا والسلام عليكم ورحمه الله وبركاته. abẹ́ Allah subhanahu wa ta'ala àwọn ṣẹ́kọ̀ wa lẹ́yìn jẹ́kí ọ̀nà wọn kò kọ́ à ń ṣe àǹfààní tó pọ̀ látara pé wọ́n bẹ ní dáadáa lọ́la